àìgbọ́ ìsìn wáyé ó máa ń jẹ́ ká wá sọ à ń kọra wa ó jẹ́ ká máa sọ di bí ọ̀tá àríwísọ́lá ọwọ́ adìpá ń bára wa sọ̀tá ó máa sọ nígbà jẹ́ pé abẹ́ jagun abẹ́ jawọ́ wọ́ kọ́ là ń jà ìwọ àtọkùnrin kan jọ fẹ́ra yín ọ̀rọ̀ yín wọ̀ lẹ́bi fọ́ra yín ẹbí bímọ kíní fọ́ra yín ẹbí bímọ kejì ẹbí bímọ mẹ́rin ó kọ́ dẹ̀ tó táìmù kan ọ̀rọ̀ yóò dẹ̀ wọ̀ mọ́ ẹ̀ṣìra yín lẹ̀ bọ́ ọmọ tẹ́ bí fúnra yín bàbá sì gbọ́dọ̀ mọ́ ṣe responsibility ẹ̀ lórí ọmọ but àdánwò tó bá wa ní pé ọ̀gọ̀rọ̀ ọkùnrin tá a tún rí ìtàlẹ́ ní sábà fi lè ti kọ ìyàwó pẹ̀lú ọmọ báyìí wọ́n da wá bùkátà ọmọ ni ìdí ìdájọ́ ìkọ̀ yẹn kò Islam Islam kọ́ ló ń kọ́ wa nínú eléyìí àwọn Islam tá a láàánú náà lélẹ́yìí ọkùnrin àtòbìnrin kọra wọn kò yẹ kán di ọ̀tá kò yẹ kán di kí ni jẹ́ wọ́n kò yẹ kó dọ̀tá ẹ kọ́ra yín ni ẹ̀yin lẹ ní kíní kan ó kun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́ọ̀lù mọ́ sọ yorùbá ẹ̀yẹ̀ tó ní kò kún mọ́ something like that ó ní yorùbá so Islam ó fi dáadáa lọ́lẹ̀ fún wa gan ọkọ àtìyàwó tẹ bímọ fúnra yín ẹ wá kọra yín kalẹ̀ ọ̀rọ̀ yín méjèèjì ò wọ̀ kò sí tó kà wọ́n ọmọ bí fúnra yín ìyàwó ẹ̀ tó kọ́lẹ̀ kò lè kọ ọmọ rẹ̀ lẹ́nà ayé ẹ̀kọ́ ni ọkọ ẹ̀ tó kọ́lẹ̀ kò lè kọ ọmọ rẹ̀ kalẹ̀ ìyí tí islam kàn bá dá sí ni pé ọ̀dọ̀ ta lọ́mọ máa wà ní ẹ̀yìn méjèèjì initially islam gbà pọ́dọ̀ obìnrin ni kọ́ mọ́ wà tóbìnrin yìí ò bá ti rì márì tóbìnrin yẹn bá ti rì márì kọ́ mọ́ padà sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ bàbá so tó bẹ́ẹ̀ bá ń fi ẹ̀ pé ah bàbá yẹn lè fẹ́ sọ ọmọ yẹn tó lórí burúkú o bẹ́ẹ̀ pé kò tiẹ̀ kò ṣe gbá kò ṣàwó kò ṣe kò bá wà sáṣọ náà kéèsì ọ̀tọ̀ tún nìyẹn ìyẹn gẹ́gẹ́ ní padà bí tíṣẹ̀dí akọ̀ tún máa dá sí tó bá di báwọn fámìlì ọkọ̀ náà bá ń yarí ṣẹ̀dí akọ̀ tó á dá sí wọn sọ tó bá yẹ kọ́ mọ́ wà but ibi tó ọmọ máa wà ní ṣẹ̀dí àsọ wọn wá sọ fún yín pé láti gbà náà ìyá ọmọ yóò gbọ́dọ̀ wá fojú rí ọmọ rẹ̀ mọ́ àbí bàbá ọmọ ò gbọ́dọ̀ wá fojú rí ọmọ mọ́ ṣùgbọ́n tí tó máa ń bí nǹkan yẹn ni àìgbọ́ ìsìn wáyé ó máa ń jẹ́ ká wá sọ à ń kọra wa ó jẹ́ ká máa sọ di bí ọ̀tá àríwùsọ́lá ọwọ́ àdìgbà ń bára wa sọ̀tá ó máa sọ ìgbàjẹ́ pé a fẹ́ jagun a fẹ́ jawọ́ wọ́ ọ̀kọ́ là ń jà ìwọ àtọkùnrin kan jọ fẹ́ra yín ọ̀rọ̀ yín wọ̀ lẹ́bí fọ́ra yín ẹbí bímọ kí ní fọ́ra yín ẹbí bímọ kí ní fọ́ra mẹ́rin ó kó tó táìmù kan ọ̀rọ̀ yóò dẹ̀ wọ̀ mọ́ ẹ̀ṣìra yín náà bọ́ ọmọ tẹ́ bí fúnra yín bàbá sì gbọ́dọ̀ mọ́ ṣe responsibility ẹ̀ lórí ọmọ but àdánwò tó bá wa ní pé ọ̀gọ̀rọ̀ ọkùnrin tá tó rí ìtàlẹ́ yìí tán bá bìlẹ̀ ti kọ ìyàwó pẹ̀lú ọmọ báyìí wọ́n da bá bùkátà ọmọ ni ìdí ìdá gbé kọjú ẹgbẹ́ wọn kò fẹ́ kí máa tọ́jú ọmọ mi gbàǹgbé gbàǹkọ́ ọmọ Islam Islam kọ́ ló ń kọ́ wa nínú eléyìí àwọn ìfẹ́ nú leléyìí tó ẹjọ́ ó gbúrú àwọn ìwà báyìí ọlọ́dàkùn mọ̀ bá wa kó bá wa tún àwùjọ wa ṣe but àwọn àfáà sáà nìkan mọ̀ dákẹ́ káwọn àfáà túnbọ̀ mọ̀ jẹ́ kí ẹ̀kọ́ kó mọ̀ ṣe kí ni kó mọ̀ lọ akọ obìnrin òsọpọ̀bìnrin yẹn ti di kílókù ẹ̀ ó ti dọ̀tá akọ ọkùnrin òsọpọ̀kùnrin yẹn ti dọ̀tá èmi àti ẹ lè kọra wa pé pé ọ̀nà kan sí kejì la gbà fi ṣẹra wa láàfẹ́ forí jẹra wa mo lè fẹ́ lòmíì tí wọ́n ló kórìíra lára mi yẹn gan bí òun gan ló máa láìkì jù òun gan ló máa láìkì jù bẹ́ẹ̀ ni obìnrin náà obìnrin tí wọ́n rí tí wọ́n sọ pé àà olójúbúkú obìnrin ni oyè tó ti fẹ́ ṣe pè fún sọ ọkùnrin ní adé rí ó lè kún torí ẹ̀ tọ́kẹ́ tó mọ̀ wo ìkàtà mọ́ wo ẹmọ ìkàtà tó mọ́ ṣe fúnra látara ìgbésìn yẹn lẹ́nu wọ́n ní wọ́n ní o jẹ ẹran yìí o lè gun ni àbí wọ́n tún ní o jù ú lò o lẹ́ran kù mbẹ́ ọmọ tó ń ṣe ni ẹ máa lẹ́nu mi o ma kọ obìnrin ẹ máa wo gbogbo ẹjọ́ wá bá sọ ẹ máa kọ umu yìí umu yìí dáa ọmọ yìí náà ni ọ̀fẹ́ máa fẹ́ fẹ́ àwọn akọ̀ra wọn ẹ máa wọ́n ìyẹn bá lọ òun náà rẹ̀ bá ti ẹ̀ lọ kódò tó ti lọ rí márì bóyá ọ̀rẹ́ rẹ̀ kan wá wò pé à ọ̀rẹ́ mi tó kọ ọmú ọ̀run Aisha èmi láìkì ọmọ Aisha ọ̀ obìnrin ni òun láti lọ bá ọmọ Aisha wọn àti ọmọ Aisha bá sọ̀rọ̀ ọmọ Aisha náà bá wò pé à ọ̀rẹ́ yìí náà láìkì ẹ̀yìn náà ní ọmọ Aisha àtọ̀rẹ́ ọkọ rẹ̀ bá fẹ́ra wọn nínú sẹ̀ríà kò sí àmọ́ṣe yí látara ìgbẹ́sì yìí wa ọkọ̀ tó sọ pé igun ní ta ní òjúnù yóò tọ́ ọmọ ní ẹ̀rọ kùnmẹ̀ yóò tọ́ ọmọ rẹ̀ jà pé ìyàwó tí mo kọ́ ẹ̀lú wa fẹ́ àá sọ pé okòwò gbọ́dọ̀ lọ́kọ́ ni ọmọ àrí kò yẹ jẹ́ wọn wáyé tí òyìnbó ọ̀rọ̀ jẹ́ mi ìwà léyàn burúkú léyàn èmi dàrí ó ní tó máa wa nǹkan ẹ̀ máa tó wá di ó lè ìyàwó tí mo fẹ́ tí mo kọ̀ kalẹ̀ ló lọ sí kínú ló lọ fẹ́ ẹ náà ìlú ọ̀rọ̀ lọ́ọ̀fẹ́ mọ́ wọ́n lọ nípò wúlò ọ̀rọ̀ rẹ́dà gẹ́gẹ́ bí bàtà tó wọ̀ mọ́ mi tó jù sórí orí àtàn ẹnìkan dẹ̀ lọ́dẹ̀ ó dẹ̀ lọ sa bàtà ó dẹ̀ sí kínú ó dẹ̀ kó dẹ̀ wá ní bàtà mi ló ń wọ̀ but nǹkan tó ń bí nǹkan yìí ni pé ìwà ọmọ Yorùbá àyà <laughs> òun ló máa ń bírú ẹ̀ tẹ́wọ́n tó yẹ̀wọ̀n fa ni pé ìtí àkọ́ mọ́ wá sílẹ̀ mi ni pé ah àti tẹ́kọ́ àtó kéré lára wa láti wọ́n lọ pé ah àwọn abèrè yìí sìn gbogbo àṣírí ni láti wọ́n lọ sọ fún ìwọ náà ti la ìwọ náà ti aláṣírí káàkiri ìwọ náà tọmọ pọ̀ láṣírí tó fẹ́ kẹ́ lómi ò gbọ́ kí lọ kọ́ lẹ̀ sí wọ́n ti mọ ara fọwọ́ ra nǹkan rẹ̀ lára tẹ́tì mọ mánéjà ara yìí títí títí títí tẹ́tì jọ bára yìí di ìgbà yìí arúgbó torí tó lè mú ọ tó lè fi wò pé o ò fẹ́ mọ́ yẹn o ò consequence yẹn ṣokò wá ní amọ̀lọ́rùn jù ọ̀rẹ́ then obìnrin náà tí wọn náà kọ òkú òlé ọkọ kan ó ní láti mọ lọ́rùn jù ọ̀rẹ́ lọ́dún ẹlòmíì kódà tọkùnrin yẹn bá ń bọ̀ wẹ́ lẹ́nu pé báwo lọ pẹ̀lú àfihàn jẹ́ tó sọ fún un ah kò sí tó kàn yín pẹ̀lú yòó ìní láti bà á ló kọjẹ́ torí tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ ó ń bà á ló kọjẹ́ nìyẹn jíbà ló ṣe jíbà ló ṣe so ni wọ́n pin náà ti gbọ́dọ̀ jẹ́ kórìí ẹ pé olóòrè fẹ́ ọgọ́ divorce kan ó wá dé orojọ́ ọkùnrin ẹ̀fọ́ òmà tó bí àṣẹ lọ́rùn ọjọ́ tiẹ̀ náà nìyẹn tó bá nílà káì ọlọ́mọṣà fún alágbẹ̀yẹ ọ̀rọ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run kó jẹ́ kó yé wa.